الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال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 اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه ورضي الله تعالى عن السادة التابعين والعلماء العاملين والأئمة الأربعة المجتهدين ومكلديهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته يا جماعة المسلمين والمسلمات أن دكتور الله حمدا كثيرا lówà tí ó fún wa ní agbára àti okun láti pàdé láti kójọ láti àná tí í ṣe ọjọ́ asabt ọjọ́ ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí àwọn olóńkà ṣe wí nínú oṣù ẹlẹ́ẹ̀kejì oṣù rajab hijira anabi sallallahu alaihi wa sallam láti bí maka sí madina ẹgbẹ̀rún kan àtọgọ́rùn mẹ́rin àtọdún mẹ́rin onílọ́gbọ̀n tó fi wá sọjọ́ ẹlẹ́ẹ̀kẹta adúpẹ́ fún ọlọ́run wípé ọ̀fun alágbára láti lè pàdé nílùú kòtòǹkárùfè ní ìpínlẹ̀ kogi tó jẹ́ pé àwa pẹ̀lú wọn tẹ́lẹ̀ ọ̀kan náà stéètì kan náà ni wa kwara àti kogi ọ̀kan ni wa ó tó di pé àwọn yahudi pín wá sí méjì báyìí àmọ́ tó ti bẹ́ẹ̀ náà wọ́n pín wa náà ni àpín torí pé pẹ̀lú ògùn ọlọ́run ní yọ̀ǹda ọlọ́run àwa náà láti jọ ń bẹ papọ̀ yìí à ń dẹ́dàá kí ó fi àlùbáríkà sí ìpàdé yìí kó ni ní sábàb okùnfà oríire fún ẹnì kọ̀ọ̀kan wa àtàwọn aráalé wa ọlá tóbi ọlọ́run láàjọ kan re. èèyàn ọmọ ìyá islam esi islam esi ni tí ó pè wá lọ síbi sòrò ó pè wá lọ síbi ìfaradà ó pè lo si bi ìdúró déédéé ninu ilana islam gẹ́gẹ́ bí anabiwa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam. bí ó ti sọ fún tó kọ́ àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ó fi sùúrù kọ́ wọn ó fi ìfaradà kọ́ wọn ó jẹ́ kó yé wọn wípé tí èyí bá jẹ́ mùsùlùmí kò sí tàbí ṣùgbọ́n yóò rí àmì wò látọ̀dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bọ́lọ̀ náà ti sọ fúnra rẹ̀ ọlọ́run sọ nínú suratul ankabut nígbà tó ń sàlàyé fún wa láti bẹ̀rẹ̀ suratul ankabut farkon suratul ankabut. بسم الله الرحمن الرحيم نعم ألف أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صبروا ولا فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين نعم بارك الله فيك ahsan ọlọ́run nínú suratul ankabut sura aláǹtakùn sura tó fi ń yé wa wípé gbogbo ẹni tó yàn wá ọlọ́run òtún bá ń tẹ́ni kò sẹ́ni tó lè ràn yín lọ́wọ́ kò sẹ́ni tó lè dúró yàn ọlọ́run Allah ọlọ́run bẹ̀rẹ̀ abáwọn èèyàn nírètí lẹ́yìn àwọn aráàfin mẹ́ta tó fi bẹ̀rẹ̀ yẹn tó jẹ́ pé nìkan ló máa tó gbà lẹ́nu pẹ̀lú ẹ̀ abáwọn èèyàn nírètí ni wípé ayé ìfúrákù á fi wọ́n lẹ̀ láì ní mì wọ́n wò á fi wọ́n lẹ̀ láì ní dẹ́ wọ́n wò amọ̀nà nítorí pé wọ́n sọ wípé wọ́n múlẹ̀ sanu àwa ní dẹ́ àní tẹ́sí àní wo bóòní gbàgbọ́ wọn yẹn ti rí ó dọ́kàn àbí ò dọ́kàn bóòní gbàgbọ́ wọn ti rí tọkàntọkàn ni wọ́n fi ń ṣe é àbí dídùn lódùn là ń bọ̀rọ̀ jẹ̀kọ́ tó dùn ìyẹn máa jẹ̀kọ́ nso sẹ́rù ẹni gbàgbọ́ wọn ni àbí tọkàntọkàn wàlọ́kọ́ni pọ̀tẹ́ni lẹ́sìn ọlọ́ni dájúdájú wò àwọn tí ọlọ́run láà dán wọn tí wọ́n ṣáájú yín nípa àgbàgbọ́ adẹ́wọ̀n wò kò sí tàbí ṣùgbọ́n ìṣesí ọlọ́run ìṣesí kan náà ni súnà ọlọ́run ìṣesí rẹ̀ lẹ́ńtẹ́jìdálẹ̀ súnà ti láàyè tàbílà kò sí àrọ̀ fún ìṣesí ọlọ́run bá a ti dáwọn tó ṣáájú yín wò kò sí tàbí ṣùgbọ́n adẹ́yìn náà wò wala ya'lamanna Allahu alladhina sadaqu ọlọ́run tún búra pé wàláì dájúdájú òun ọlọ́run òun ó rí kó mọ àwọn tí wọ́n sòótọ́ nípa gbólóhùn wọn pé àmọ̀nà ṣé a wọn sọ àbí sòótọ́ ọlọ́run tó dá wa mọ̀ wá ó tó wà wa tóró ló dá wa òun ló mọ tó fi ṣẹ̀dá wa òun ló mọ nígbà tó ti ń pẹ́ bùbù wa ó tó wa bú bẹ́ẹ̀ fi wá hàn láwa níbi àdánwò náà ni ìmánì ó ti hàn rẹ̀ ọlọ́run ọlọ́run yóò mọ àwọn tí wọ́n sòdodo nínú gbólóhùn wọn pé amanna wala ya'lamanna al-kadhibin àti pé dájúdájú ọlọ́run ọba yóò mọ àwọn òpùrọ́ anabiwa muhammad sallallahu alayhi wa sallam àwọn sahaba radiyallahu anahu ajma'in wọ́n lọ bá nabi nítorí pé wọ́n rí ìnira nínú ìlànà islam níbẹ̀rẹ̀ islam wọ́n rí ìnira wọ́n wá kó ọ̀rọ̀ lọ́wọ́ sallallahu alayhi wa sallam. pé ojúṣe ọlọ́run ìnira ikọ́ ẹni tó gba àdísì wa mú wa ní àbábà ọmọ al-aras radiyallahu anhu ó ní ṣàkóònà ilà rasulillahi sallallahu alayhi wa sallam alọ́ kẹ́gbẹ́ ojúṣe ọlọ́run sallallahu alayhi wa sallam nígbà tí ọ̀rọ̀ lágbàá la ilaha illallah muhammadur rasulillah sallallahu alayhi wa sallam nígbà tí ìrọ̀ dé. alọ́ọ̀tí bá anabi sallallahu alayhi wa sallam wà wúwa mutawassidun burdatan lahu fi zilili anabi rọrí pẹ̀lú blanketi ẹ̀ kan níbi bògì kaaba ńlá lọ bá níbi tó ọ̀ní ràn wá lọ́wọ́ ọ̀ní bá wa bẹ lọ́wọ́ rẹ̀ wá ikọ̀ ọba rẹ̀ lọ́wọ́ ọlọ́run àwa mùsùlùmí pàápàá jùlọ àwọn ọ̀dọ́ àwọn ọmọ kéékèèké tá a ń dìde à ń pàdé wa ẹlòmíì níbi pé súnà yé wípé kíyàn níbẹ̀ ló ti pàdé wàhálà tóbi ó sọ pé irùngbọ̀n dídá sí ọmọ òfìrùngbọ̀n ẹlẹ́ obìnrin sọ pé kí ló wá débi irùngbọ̀n ẹlòmíì nínú àwọn obìnrin tí wọ́n ń lo hijab nítorí hijab tí wọ́n ń lò ní sukùl ọmọ mi ti gbé hijab wálé òbí ó sì takò ó hijab tó ń lò ìbò lọ́ọ́ ti fi ṣe ọ́fíìsì wọn lọ́ọ́ ti ṣe pẹ̀lú ẹ̀ wọ́n wàá gbógun tì í àwọn lọ pé aláàtẹ̀sẹ̀ǹsì ò lánàá ó sì bá abẹ́ lọ́hùn kó ràn wá lọ́wọ́ wàhálà yìí pọ̀ yà Rasulullah aláàtẹ̀dẹ̀ ò lánàá bá abẹ́ lọ́hùn fakol anabi sallallahu alaihi wa sallam wa fún wa létí pé kọ̀dìkánà man kọ̀dìkánà man qablakum yukhadhu ar-rajul fayufaru lahu fil ard fayajalu fiha thumma yu'ta bil minshar. fayudaw ala ra'sihi fayuj'alu nisfayn anábìlẹ̀ ti rìn kankan kí lẹ́ rí tó ní ilé àtẹ́kùn pé wọ́n ń dà ní láàmú àwọn tó ṣáájú yín ju ti lọ máa mú ènìyàn nítorí gbogbo ọlọ́ngbọ́ wọn sì lọ́ọ́ mú bá gbẹ́lẹ̀ fún wọn wà tàrí ẹ̀ sínú yóò wà lórí ìnàró wọ́n wà lọ́ọ́ mú ayùn táàfin máa fi ń lagi wà gbélé láàrin orí sì bẹ̀rẹ̀ títí wọ́n sì pín sí méjì la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam. وينشط بأنشاط الحديد wọ́n máa mú kóòmù rin kóòmù tirin tí wọ́n sì bọ́ náà tó pọ́ wọ́n máa fi kú ara èèyàn tí wọ́n máa fi pín ẹran rẹ̀ yàtọ̀ sí egungun gbogbo èyí nítorí gbogbo ọlọ́ngọ́ ما lahmihi wa وعظمه ma يسد ذلك عن دينه gbogbo èyí ò ní kọ̀ fún wọn láti dúró lórí ẹ̀sìn wọn tí la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam wọ́n mọ̀ islam pápá jùlọ àwọn tá a ṣẹ̀ṣẹ̀ ń dìde tí ń wù wá láti ṣètò a bá obi wa lórí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òbí wa ìtọ́ yé àwa yìí ọlọ́run òfin yẹ́lò mí inú àwọn wa ọmọ mi ilé ìwé yunifásitì ló ti fẹ́sì lọ́lọ́run ti ọmọ mi àtìgbà tó jáde kó lu wọn tó lọ lú mi ló tó gbọ́ islam yé ó wá darí wa ló bá ó wá pàdé wàhálà lọ́dọ̀ àwọn òbí ẹ̀ wọ́n ní tó gbé wá ìyàwó ó gbé tuntun wá irú àfojúdi wọn nù ọ́ mi lórí ìnàró nínú ilé ìkọ́ èmi ilé láti yunifásitì bàbá rẹ sọ pé owó tí mo ná lórí rẹ nítorí kọ́lébà ṣiṣẹ́ kí n jàǹfààní rẹ ni bó lọ ṣiṣẹ́ pẹ̀lú pẹ̀lú jẹ̀lbáàb ìjọba wo ni ṣiṣẹ́ àbíkọ́ sí jẹ̀lbáàb rẹ àbíkọ́ sí ìjáàbù rẹ sẹ́yìn torí ẹ̀ padà yìí anabi sallallahu alayhi wa sallam ó ń sọ fún nípa àwọn tí wọ́n ti ṣáájú káwa tó dé dé ìyá máa torí gba wọ́n sì torí rẹ̀ pé orí rẹ̀ wọ́n sì gbé ayò lé lórí wọ́n sì gé méjì gbogbo àti ń gbẹ́rẹ̀ gbogbo àti ń lọ mú ayò kó sẹ́yìn rẹ̀ pé fẹ́ fi ọ́ ṣe ní kò sì ní torí ẹ̀ padà sẹ́yìn ń ti irin tí ń fi ẹran ara rẹ̀ la kò torí ẹ̀ padà sẹ́yìn kò sẹ́yìn àmọ́ anabi wa ìjà kò yé àwọn àlùmọ́ rẹ̀ anábì wa búra fún wa pé wàláhì mo fi ọlọ́run búra fún yín òjíṣẹ́ ńlá sallallahu alayhi ó ní mo búra pẹ̀lú ọlọ́run Allahu hadha al-amra wàláhì ẹ̀sìn yìí tó bá complete àfi tó lọ́n bá complete yẹ ẹ̀yin náà wọ́n ènìyàn níbi tá a dúró sí kì í ṣe awúsá ìṣe yorùbá nìkan oríṣiríṣi èdè lọ́lọ́run sàwájọ tó kó wa síbí nítorí kalimatu la ilaha illallah muhammadu rasulullah èyí fi hàn pé àṣì islam òun lẹ̀sìn tí ó borí àti rámì rẹ̀ nígbà tó jẹ́ pé àwọn tí ń bá islam ṣọ̀tá àwọn tí a gbójú ogun kó islam tẹ́láwọ̀n fẹ́rẹ́ yẹn nínú ilé wọn làwọn mùsùlùmí ti ń dìde allahu akbar àwọn amẹ́ríkà ẹwù ẹwù bí amẹ́ríkà ẹwù ẹwù yẹ bílíọ̀n tí amẹ́ríkà ná láti rí fáwọn ọ̀rẹ́yìn islam ṣùgbọ́n ní ètò ọlọ́run inú ilé wọn gẹ́gẹ́gẹ́ ní islam ti ń gbòòrò ní gbòòrò ètò jẹ́ pé fún àríwú ẹ̀rí anábì ní wàláhi lẹ́yìn tí mẹ́nà lọ́wọ́ hadal amra hatta yasira rakibu min sọ̀nà áà ilà hadramaut anábì ní mo fi ọlọ́run búra. àfi tí ọlọ́run bá kọ̀m̀plìtì ẹ̀sìn yìí tàbí ṣùgbọ́n òsì mbẹ́ débi pé ẹni tó gun dábà yóò gun dábà láti sànà á títí di hadramaut kò ní sí nǹkan tó dẹrù bá kò ní sí nǹkan tó dẹrù bá láyà fáwọn ìlàlá kò sí tí ó dẹrù bá àfọlọ ọ̀rọ̀ ọlọ́run nìkan ní òun àbà yìí ṣe pé nítorí pé bóyá àwọn ọ̀tá tó dà láàmú. ẹ̀rí wàzí ìbàlá gánà mi àbíwà tó bẹ̀rù kókò kó wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ láàmú ó tẹ́ àmọ́ yìí pé ẹnìkan ó lè tẹ́tẹ́ islam mọ́lẹ̀ kó di àtẹ̀mẹ́rẹ̀ wàláhì tàláì kò ṣeé ṣe bẹ́ẹ̀ ilẹ̀ rí wọ́n tún wọ́n ń pa mí àwọn ti aníbì àwọn tó jẹ́ pé àwọn mùsùlùmí ló ń gbé ló ń fà yín lọ́wọ́ sókè mùsùlùmí ló ń ràn yín lọ́wọ́ mùsùlùmí ló ń tì yín lẹ́yìn ibòmíì mùsùlùmí ló ń gbé wọn ní ń dìbò fún wọn tẹ bá wọlé tán ìsìláàmù náà wà á kọjú sí pé àwọn fẹ́ bá ìsìláàmù jà ẹlòmíràn ni wọ́n sọ ti dáǹsì ń gbọ́ pé àwọn ò rí pé ipò yìí mùsùlùmí ò ní débẹ̀ mọ́ fún ọdún báyìí subhanallah ìmọ̀ wa yà mí lẹ́nu pé àwọn eléyìí ti wá báyìí ọlọ́run tó jẹ́ pọ́n ló ní ipò tí máa gbẹ́ tó bá fẹ́ sí ipò sí ipò gidi ọlọ́run sọ nínú Allah subhanahu wa ta'ala in yé wa in tiya tasdiki nta na bi sọ fún wa yi wa sama izaati bisimilahi rahman rahim. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود الله أكبر قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق الله سنور بسم الله الرحمن الرحيم والسماء الله نبراك للسماء zatil buroj èyí tó ní àwọn àwọn ààyè àwọn àràwọ̀ tọ́lọ́run tó síbẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ọba mi subhanahu wa ta'ala ó búra pẹ̀lú sánmà àti ètò tó tó síbẹ̀ ọba mi subhanahu wa ta'ala ọba elétò ni ọlọ́run tó búra wàlíyàwómi mawọ́ọ́dẹ. ọlọ́run búra pẹ̀lú ọjọ́ wa ládé òun náà lọ́jọ́ alkiyama pé yóò ṣẹlẹ̀ kò sí tí òun kọjá àgbèlè àkókò mọ́ ṣẹlẹ̀ ọjọ́ tí ó ewa gbó àjọ tí ó ṣèṣì rọṣẹ́ wa tí ó sàn wá lẹ́sàn lórí ẹ̀ náà. wà ṣáàhìdì wà gbogbo ọlọ́run tún búra pẹ̀lú ọjọ́ àràfà ọjọ́ tí gbogbo ẹ̀dá ń kójọ ní gbangba àràfà. kutila ashabul ukhdud. ọlọ́run ní àti làánà wọn àti sẹ́bilé wọn àti lẹ́kọ̀ọ́nù kẹ́ ọlọ́run ashabul ukhdud àwọn àjọ oníkòtò ọba kan ní nínú àwọn tó ṣáájú tí ó ń wò pé òun lè fi agbára tẹ ẹ̀sìn ọlọ́run mọ́lẹ̀ òun ò ní gbà kí ẹ̀sìn islam wọ ìlú òun.

wọ́n gbọ́ kòtò wọ́n wá dáná sínú ẹ̀ kí ni wọ́n fẹ́ fi iná tó tó dá sínú ẹ̀ sí kí ni wọ́n fi kòtò kí ni torí kí ni wọ́n fi gbẹ́ kòtò torí kí ni wọ́n fi dáná sí. wọ́n fẹ́ da àwọn tó bá àwọn tó gba ẹ̀sìn tuntun ẹ̀sìn Islam tí wọ́n bá padà wọ́n fẹ́ kí wọ́n wọnú náà yẹn wọ́n tari wọn sí kòtò yẹn. إذهم عليها إذهم عليها قعود lẹ́yìn tí wọ́n gbẹ́ kòtò tán tí wọ́n dáná sí wọ́n tún wá jòkó ní abáyé wọ́n jòkó tí ó jìnnà síbẹ̀ وفي ما ورنت وما سلي وهم على ما يفعلون بالمؤمنين على ما يفعلون بالمؤمنين شهود وهو عم بين وهو مثل يسكن سجوا إما تواجه مؤمني نفعت نسجوا كوي يوم قسمنا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وبكتو وان وان وان دانا سنوي wọ́n kogi ìdáná síbẹ̀ wọ́n dáná sí wọ́n wá ń sọ pé kí àwọn tí wọ́n gba ẹ̀sìn tuntun yìí tí wọ́n bá ní fóun bí ẹ̀sìn kó máa kó sínú náà idhum alayha qu'ud wa hum ala ma yaf'aluna bil mu'minina wa ma naqamu minhum ma naqamu minhum illa an yu'minu billahi al-aziz al-hamid Ọlọ́run ní àwọn tí wọ́n fẹ́ kí wọ́n kó sínú náà àwọn mu'minin kì í ṣe pé wọ́n tẹ̀ wọ́n ń wò sẹ́jọba wọn ń wò sẹ́jọba wọn wọn ò gbé wọn lọ́wọ́ owó bẹ́ẹ̀ ni wọn ò jí wọn lọ́mọ bẹ́ẹ̀ ni wọn ò fẹ́ wọn lóbìn wọn máa ná pọmọ mínú kò sí ní tí wọn ní ṣe fún wọn tẹ nítorí ẹ gbẹ̀san ilà ayò mínú bìlá àbí nítorí pé wọn nígbàgbọ́ sí Ọlọ́run Allah Al-Aziz ọba olùborí Al-Hamid ọba ẹ̀yìn ọba tọpẹ tọpẹ yẹ nítorí pé wọn gbọ́ Ọlọ́run gbọ́ nínú àná ni wọn nítorí ẹ dá wọn láàmú ọlọ́ọ̀ ìwọ ń bẹ̀ الذي له ملك السماوات والأرض الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد قل واتجفون لوني كفا سما مجيجي أتيلي الذي له ملك السماوات والأرض وباتوني كفا سما مجيجي أتيلي وباتوني كفا سما مجيجي أتيلي ọba tó fi wàláhù ọlọ́run ọba Allah ala kulli shay'in shahid ọba tó jẹ́ fún lọ́lẹ́rìí lórí gbogbo nǹkan ọba tó nìkápá lórí sánmà àtẹ̀kúnú rẹ̀ ọba tó nìkápá lórí ilẹ̀ àtẹ̀kúnú rẹ̀ ọba tó jẹ́ pé ibi tẹ́ bá lótó ẹ, mímọ́ náà nìyẹn ọba olùborí ọba alhamid ọba ọ̀jọ̀gbọ́n ọba ẹ̀yìn ọba tẹ́yìn tọ́sí ọba tí kápá shahid ọlọ́ọ̀ba ẹlẹ́rìí ni gbogbo ń tẹ̀sí kò sí ètò sẹ́yìn rẹ̀ nítorí rẹ̀ kẹ́ni kọ̀ọ̀kan máa retí ẹ̀sùn lọ́dọ̀ ọba dẹ́dà ló fi ní iná lẹ́bí iná fọ́tàn ní omi ní àwọn tí wọ́n dà àwọn olùgbàgbọ́ òdòdó láàmú irú ètò ìṣẹ̀lẹ̀ ní mẹ́dúgùrì ní ìsìn nàìjíríà wa lórílẹ̀‐èdè wa nàìjíríà ní mẹ́dúgùrì ní bàgà ní jọ́ọ̀sì ní káàkiri tí wọ́n bẹ̀rẹ̀ sí pàwọn yẹn ń pakúpa wọ́n ń sanwó dúkìá àwọn èèyàn náà fi ń san fún sọ́jà náà fi ń san fọlọ́pàá nítorí kí wọ́n lè dáàbò àwọn èèyàn àwọn náà tún wá fún àwọn tí ń hun àwọn èèyàn rùnkúrùn ọlọ́run ní innal ladhina fatanu mu'minin àwọn tí wọ́n dá àwọn olùgbàgbọ́dọ̀ láàmú wal mu'minat tí wọ́n dá àwọn olùgbàgbọ́dọ̀ obìnrin láàmú fún mọ̀lẹ́mí ẹ̀túbù lẹ́yìn náà wọn ò túbá wọ́n wọ iná tí ò ní kú tí wọ́n sì ní sẹ̀mí nú ẹ̀ walahum adhabul hariq ìyá tẹ́ fi jọ́ mọ èèyàn tẹ́ ń fi àwọn èèyàn bọ́ná ìfà tẹ́ ń yìnbọn èèyàn pa tẹ́ ń bọ́ọ̀bù tẹ́ fi ń da àwọn èèyàn láàmú ọlọ́run ni wọ́n jìyà rẹ̀ lọ́dọ̀ wọn lọ́wọ́ subhanahu wa ta'ala eléyìí ti ṣẹlẹ̀ àbùsáwọn tó ṣáájú rí nítorí sọlá ẹ eh, anabi ni amẹ nkanju ẹ má jẹ akanju ẹ jẹ adúlé lórí ìlànà islam mo bẹ náà balẹ̀ dà gbogbo ìbáda wa jamaatu izalati lórí ọ̀yẹ̀ká àmọ̀ sí sunna tí wọ́n ń gbìyànjú láti pe ìpè sí ìlànà islam láti tako àdádálẹ̀ èyí táwọn ṣètọ́ ní èèyàn dálẹ̀ láti pe sunna anabi wa muhammad láti gbéga ọlọ́run tí a sàlékún àgbéga fún jama yìí ọlọ́run bá túbọ̀ ràn wọ́n lọ́wọ́ ọlọ́run bá sọ gbólóhùn wa dọ̀kan اللهم علي بين قلوبنا واختلاف بيننا واهدنا سبل السلام ونجنا من الظلمات الى النور وجنبنا الفواحش والفتن ما ظهر منها وبطن وبارك لنا اللهم في اسماعنا وابصارنا وقلوبنا وازواجنا وذرياتنا وتب علينا انك انت التواب الرحيم واجعلنا يا ربنا من الشاكرين لنعمتك مدين بها عليك وبليها واسمح علينا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب عذاب النار أقول ما تسمعون وأستغفر الله العظيم لي ولكم ولجميع المسلمين والمسلمين بكل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الله ساكت على هيري الله ساكت على هيري